Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ Àgùntàn Adéwọlé Ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ ti Life Word èyí tó jẹ́ ẹ̀ka ti BMAA. Ní òní yìí gẹ́gẹ́ bí ìṣe wa nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, a máa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run ní àkókò ọ̀rọ̀ ìyè yìí lórí àkòrí èyí tí jẹ́ pé a ti ń bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn lórí ìyẹn lórí lónìí yìí ká tó máa lọ sínú ọ̀rọ̀ ọlọ́run ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ipá àtagbára àjíǹde àti ìyè àwa gbé yín ga lọ́pọ̀lọpọ̀ torí wípé ẹ̀yin ni ọlọ́run wa adúpẹ́ torí pé èyí kò padà adúpẹ́ fún àánú àtòrí ọ̀fẹ́ yìí tẹ́ fi kà wá yẹ láti lè jẹ́ àlàyé ọkàn lónìí àti pàápàá láti péjọpọ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín ǹjẹ́ àgbẹ̀ àkókò ṣe tó yẹ olódùmarè á yín sáàrin wa ọlọ́run ẹ̀mí mọ́ ẹ wá kọ́ wa ẹ wá darí wa ẹ wá bùkún fún wa Ní ìparí, gbogbo èmi tí àwa tí ó máa gbọ́ ọ̀rọ̀ yìí àti tí ó máa sọ, kí a di alábùkún fún, orúkọ yín kò sì di àyìn lógo. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ké hallelujah. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú, mo sọ fún wa wípé lónìí a ó máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ èyí tí a gbé tì, tí mo tẹ́ mo dè ní ìtọ́ni Ọlọ́run láti lè jẹ́ ká tẹ̀síwájú nínú ẹ̀. Ìyẹn ni ìkọ̀sílẹ̀, ẹ̀ ìkọ̀sílẹ̀ a ti rí àwọn nǹkan tí a ti rí a ti rí nǹkan tí a tí à ń pè ní ìkọ̀sílẹ̀ a ti wo àwọn ọ̀nà wo ni a ṣe lè ní rí àmì àbí dá a mọ̀ wí pé à ń kọ̀ wá sílẹ̀ àbí a kọ ènìyàn kan sílẹ̀. um lónìí yìí a ó máa tẹ̀síwájú nígbà tí a ó máa wo kí ni àbáyọrí àbí kí ni kí ni àbáyọrí àbáyọrí ìkọ̀sílẹ̀ àbáyọrí ìkọ̀sílẹ̀. Ní àkọ́kọ́, ẹ jẹ́ ká wo inú ìwé ìwé oníwàásù ìwé oníwàásù orí kẹwàá oníwàásù orí kẹwàá ẹsẹ̀ ìkejì-dín-ní-ogún ìwé oníwàásù orí kẹwàá ẹsẹ̀ ìkejì-dín-ní-ogún bíbélì wípé ó ní nípa ìlọ́ra púpọ̀ igi ilé a àti nípa ọ̀lẹ ọwọ́ ó ilé a sì máa jó ẹ ké hallelúyà. Nǹkan tí a lè rí níbí yìí ni wípé àkọ́kọ́ ohun tó jẹ́ àwọn àbáyọrí ìkọ̀sílẹ̀ bóyá bíi ká kọ iṣẹ́ sílẹ̀ àbí níbi ìwàyè tí à ń kà nínú ìwé òwe yìí nínú ìwé oníwàásù yẹ jọ̀wọ́ a rí wípé ènìyàn kan tó yẹ kó mójútó ilé tó yẹ kó ṣiṣẹ́ láti mójútó ilé kílẹ̀ kó lè dúró déédéé ó ṣọ̀lẹ ẹ rí i pé nínú ọ̀lẹ tó ṣe yìí nínú ìlọ́ra púpọ̀ yìí igi ilé di híhù a sì rí i wípé ilé ó di jíjò. kí ni àbáyọrí ìkọ̀sílẹ̀ iṣẹ́ ṣíṣe ní àṣekára lórí dúkìá àbí àmójútó ohun tí a ní ní báyìí òhun ni wípé ilé bẹ̀rẹ̀ sí ń di jíjò ó di pé ilé igi ilé ó bẹ̀rẹ̀ sí ń di híhù ìyẹn àkọ́kọ́ tí a lè rí ni wípé tí a bá kọ̀ sílẹ̀ tí a bá kọ sílẹ̀ iṣẹ́ tó yẹ ká ṣe lóòjọ́ ní àkókò ẹ̀ ẹ rí i pé ó máa ń mú ìdíbàjẹ́ wọnú ohunkóhun tírú nǹkan bẹ́ẹ̀ bá jẹ́ bó jẹ́ ọmọ ni a ò tètè mójútó tí a bá ṣọ̀lẹ̀ ọwọ́ àbí a ṣọ̀lẹ̀ agbára ọ̀lẹ̀ agbárí tí a lọ́ra láti lè mójútó ọmọ àbí mójútó ìdílé wa àbí mójútó ọkọ àbí mójútó ohun ìní wa bí ọkọ̀ bí aṣọ bí ohun gbogbo bẹ́ẹ̀ tẹ́yẹ pé ó látúnṣe ní àkókò ẹ̀ tá a bá mójú tó wọn ẹ rí i pé àwọn nǹkan yìí wọ́n á bàjẹ́ ni bẹ́ẹ̀ náà ló ṣe rí nípa ti ibi irú ilé kíkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo iye tá a fi ń kọ́lé ẹ wo iye tá a fi ń mójútó ẹ rí i pé àmójútó pàápàá ìyẹn gan ló ṣe pàtàkì jù ìyẹn gan la kọ́ iṣẹ́ ṣíṣe eléyìí sì la gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pàápàá jùlọ ẹ rí wípé àwọn ìjọba wa tá à ń rí lónìí àti onírúurú àwọn ènìyàn a máa kọ́ ilé pẹ̀lú owó iyebíye ṣùgbọ́n àti lè wá mójútó á di ọ̀ràn á di wàhálà nípasẹ̀ bẹ́ẹ̀ àwọn ilé tó rẹwà èyí tá a ti náwó iyebíye sí ẹ rí i pé wọ́n á di tó wá di pé ó máa bàjẹ́ tí ò ní lè wúlò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé la sì la sì rí bẹ́ẹ̀ ìdí ẹ̀ ni wípé kò sàmójútó àmójútó yìí mo sì sọ fún wa lẹ́ẹ̀kan wípé ìdí ẹ̀ gangan ìdí àmójútó yìí ò ní iṣẹ́ wa ó túmọ̀ sí wípé fún wa gẹ́gẹ́ bí olórí ilé fún wa gẹ́gẹ́ bí ọmọ ilé fún wa gẹ́gẹ́ bí ẹnìkankan tó jẹ́ inú ìdílé kan ni àbí inú ayé kan ni àbí inú a nílò láti ṣiṣẹ́ a ò nílò láti ṣọ̀lẹ lórí ohunkóhun tó jẹ́ bí dúkìá tí Ọlọ́run lè kó lé wa lọ́wọ́ tó jẹ́ ohunkóhun bí ẹbí bí ìyàwó bí ọmọ tọ́lọ́run lè kó lé wa lọ́wọ́ àti bímọ ìyẹn kọ́ ló ṣe pàtàkì àti níyàwó ìyẹn kọ́ ló ṣe pàtàkì àwọn Yorùbá fi tiẹ̀ bọ̀ wọ́n ní àti ìgbéyàwó òtẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro àti wá tọ́jú ilé àti tọ́jú ẹbí tọ́lọ́run fi yọ̀ǹda fún wa àti tọ́jú àwọn ọmọ tọ́lọ́run yọ̀ǹda fún wa tí wọ́n á fi lè so èso rere tí Ọlọ́run fẹ́ kí wọ́n so àbí láti lè di nǹkan tí Ọlọ́run fẹ́ kí wọ́n dà ìyẹn gangan ni akọ iṣẹ́ tí a ò gbọ́dọ̀ ṣọ̀lẹ tí a ò gbọ́dọ̀ ṣọ̀lẹ tá ò gbọ́dọ̀ lọ́ra lé lórí tí a ò sì gbọ́dọ̀ ṣe ọ̀lẹ ọwọ́ lé lórí. a rí àpẹẹrẹ míì lórí kí ni àwọn àbáyọrí ìkọ̀sílẹ̀ iṣẹ́ ṣíṣe òun ni wípé fún àpẹẹrẹ ẹ rí ẹ rí nínú ìwé Matthew ìwé Matthew orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n láti ẹsẹ̀ kẹrìnlá sí ẹsẹ̀ ọgbọ̀n ìwé matthew ìwé ìrètí matthew orí ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ẹ́n eh, tàbá wò láti ẹsẹ̀ kẹrìnlá sí ẹsẹ̀ ọgbọ̀n níbẹ̀ yẹn a rí ọ̀gá ẹni tó jẹ́ pé ó ní àwọn ọmọ ọ̀dọ̀ bíi mẹ́rin jésù kristi ló ń lo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ o ó ń lò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fún wa láti lè mọ̀ pé a níṣẹ́ ṣíṣe ní iṣẹ́ ìrere ìgbà ìkẹyìn yìí ó ń sọ fún wọn wípé ọ̀gá yìí ó ní àwọn ọmọ ọ̀dọ̀ mẹ́ta ó wá fún ìkan àkọ́kọ́ ó ń lọ sí ó sì ń lọ sí ìrìn àjò ó wá mú tálẹ́ǹtì bíi márùn-ún ló ó kó fún ẹni kìíní ó fún ẹni kejì ní tálẹ́ǹtì méjì ó fún ìkẹta ní tálẹ́ǹtì kan ọ̀gá yìí ń retí pé kí wọ́n lọ fi owó yìí kí wọ́n fi lọ dókòwò kí wọ́n sì ní èrè tó máa gọbọi wípé nígbà tí òun bá padà dé kí wọ́n lè ṣírò kí wọ́n lè gbé owó kalẹ̀ pẹ̀lú èrè lórí rẹ̀ ẹ̀rí wípé nígbà tí ọ̀gá yìí tó rìnrìn àjò ó lọ akọ́ wípé ó ń gbà tó yá ó padà dé ó wá láti pe àwọn ọmọ ọ̀dọ̀ yìí wípé kí wọ́n wá ṣe ìṣirò tálẹ́ǹtì tó kó lé wọn lọ́wọ́ ẹni àkọ́kọ́ fi ayọ̀ jáde ó ní owó tẹ fún mi nìyí ó ní tálẹ́ǹtì tẹ fún mi nìyí ó ní òun ti yèrè márùn sí i ó túmọ̀ sí pé wá di mẹ́wàá akọ́ wípé ọ̀gá ẹ̀ wípé ó ní káre ìwọ ọmọ ọ̀dọ̀ rere bọ́ sínú ayọ̀ olúwa rẹ̀ bẹ́ẹ̀ ló sọ sí ẹnìkejì torí pé ẹnìkejì tó gba tálẹ́ǹtì méjì òun náà jèrè tálẹ́ǹtì méjì sí pẹ̀lú àkókò ẹ rí i pé ọ̀gá ẹ̀ wí pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere bọ́ sínú ayọ̀ olúwa rẹ̀ ọmọ ẹnìkẹta tó jẹ́ òṣìṣẹ́ yìí ẹ rí i pé kò kò náání ọ̀gá kò náání ohun tá a gbélé lọ́wọ́ kò jẹ́ kò ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tá a kólé lọ́wọ́ eléyìí ló lọ gbẹ́ kòtò ló kó owó tálẹ́ǹtì ló lọ gbé pamọ́ síbẹ̀ ẹ rí i pé nígbà tó yá nígbà ẹ rí i pé ṣe ló bẹ̀rẹ̀ sí ń fi àbùkù kó fi ń kan ọ̀gá ẹ̀ bíi pé ọ̀gá òun ó ní èèyàn búburú ni ó ní ọ̀gá òun ó ní olè ni ó ní ọ̀gá òun ibi tí ò ṣiṣẹ́ sí ló fẹ́ máa ti máa kórè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbẹ̀yìn gbẹ́yìn torí pé ó jẹ́ ọ̀gá ó ní kí wọ́n gbé ọmọ ọ̀dọ̀ yìí kí wọ́n gbé sínú òkùnkùn bírímù bírímù kí wọ́n gbé jáde sínú òkùnkùn bírímù bírímù níbi tó ti máa sunkún tó ti wà pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ajá pẹ̀lú àwọn àgbèrè tí ó sì máa sunkún lọ́sàn-án àti lóru ó túmọ̀ sí àbáyọrí kejì tá a lè rí ni wípé tí ènìyàn bá kọ̀ láti ṣe tó yẹ kó ṣe ní àkókò lórí ohun tí a yọ̀ǹda fún láti ọ̀dọ̀ Ọlọ́run wá tí kò bá mójútó tí kò fi tí ò tí ò tí ò wò pé kí lòun ṣe máa lè ṣiṣẹ́ àṣekára tó kọ̀yìn sí àti ṣiṣẹ́ àṣekára lórí nǹkan tí a kó lé lọ́wọ́ láti sọ́dọ̀ pọ̀ láti ṣẹ́ lórí ẹ̀ ẹ rí i pé èèyàn bẹ́ẹ̀ máa ń kábàámọ̀ gbẹ̀yìn gbẹ̀yìn ni irú èèyàn bẹ́ẹ̀ máa ń sunkún ìgbẹ̀yìn ni lórúkọ Jésù èmi àti àní sunkún ìgbẹ̀yìn lórúkọ jésù kristi a ò ní ìròyìn káàbọ̀ ìròyìn ikú iṣẹ́ ọmọ rẹ̀ rere yẹn ló máa jẹ́ ìpinnu èmi àti ìwọ ṣùgbọ́n ìpinnu ló máa jẹ́ ó máa jẹ́ ìpinnu fún ìwọ ó máa jẹ́ ìpinnu fún èmi tí mo láti ṣe àti tí ìwọ náà láti ṣe àpẹẹrẹ kẹta àwọn àbáyọrí àwọn ẹni tí ó bá kọ̀ láti ṣe iṣẹ́ àbí tó bá kọ̀ láti lè ní ìtẹ̀síwájú tó bá kọ̀ láti lè ṣiṣẹ́ àbí ṣe nǹkan òun ni wípé òun ni pé irú èèyàn bẹ́ẹ̀ pàápàá Ọlọ́run máa ń kọtí, ó máa ń kọtí e, etí ikún sírú igbe wọn. Ẹ jẹ́ ká wo inú ìwé, inú ìwé Òwe. Inú ìwé Òwe orí, orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹtàlá. Ìwé Òwe orí ìkọkànléníogún ẹsẹ̀ ìkẹtàlá. Bíbélì wí pé ó ní ẹnikẹ́ni tí ó bá di etí rẹ̀ sí igbe olùpọ́njú, ó ní òun fúnra rẹ̀, rẹ̀ yóò kígbe pẹ́, yóò kígbe, yóò kígbe, yóò kígbe, yóò ké pẹ̀lú ṣùgbọ́n a kì yóò gbọ́ ẹ̀kẹ́ hallelujah ohun tí bíbélì ń sọ ńbẹ̀ yẹn ni fún wa ni wípé ẹnikẹ́ni tó bá wo àwọn aláìní tó wo àwọn olùpọ́njú tó wo àwọn aláìní bàbá tó wo àwọn aláìní ìyá tó wo àwọn kan tó yẹ pé ọlọ́run rán sí láti ṣe láàánú tó bá wò wọ́n bíi pé wọn ò lápá aṣẹ́ wọn ò wúlò fún nǹkan kan tó fẹnu tẹ́ńbẹ́lú wọn tó fojú tẹ́ńbẹ́lú wọn tó fọkàn tẹ́ńbẹ́lú wọn tí kò ṣe ìrànlọ́wọ́ fún wọn tí kò múnú àwọn èèyàn bẹ́ẹ̀ dùn bíbélì wípé irú èèyàn bẹ́ẹ̀ ní àkókò ìní tirẹ̀ òun náà á ké ṣùgbọ́n ọlọ́run kì yóò gbọ́ torí èdè èyí a ò gbọ́dọ̀ ṣe ìtanù àbí ìgbójú kúrò lára àwọn àwọn oore ọ̀fẹ́ tọ́lọ́run bá fún wa àwọn èèyàn tó rán sí wa láti ṣe láàánú láti ṣe lóore torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ orísun ó jẹ́ ó lè jẹ́ orísun wàhálà fún èèyàn bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú wípé òǹgbà tí ìṣòro bá dé fún sí òun náà gẹ́gẹ́ bí ènìyàn òun náà ké sí ọlọ́run òun náà ké fún ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ àwọn ènìyàn ọlọ́run á wá lé àwọn olóore á lé wọn á lé wọn sẹ́ á lé lẹ́yìn wọn á lé aláàánú jìnnà sóun náà irú èèyàn bí àwa ké ọlọ́run kì yóò gbọ́ àwọn èèyàn kì yóò gbọ́ ilẹ̀kùn àánú á ti mọ̀ ilẹ̀kùn ìrànlọ́wọ́ á ti mọ̀ ìwọ tí ò ń gbọ́ mi kí ni ọlọ́run kó lé ẹ lọ́wọ́ kí ni ọlọ́run gbé lé ẹ lọ́wọ́ tó jẹ́ pé ọlọ́run fẹ́ kó o ní àmójútó àwọn nǹkan wọ̀nyí tí ọlọ́run fẹ́ kó o lè ní àmójútó àwọn nǹkan wọ̀nyí ìgbéyàwó tá a ní ẹbí tá a ní iṣẹ́ tá a ní ó dàbí ilé tí a kọ́ ni tí yẹ pé ó ń fẹ́ àmójútó nígbà gbogbo tí a ò gbọdọ̀ lọ́ra àti ṣe tí a ò gbọdọ̀ tí a ò gbọdọ̀ lọ́ra àti ṣe àwọn iṣẹ́ wọ̀nyí torí wípé ó ṣe pàtàkì fún wa kí lè kí irú àwọn oore ọ̀fẹ́ yìí kó má bàa dín tó máa bàjẹ́ mọ́ wa lọ́wọ́ torí pé ọlọ́run ò sí ń di ìbàjẹ́ èèyàn ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú a lè kó àwọn tálẹ́ǹtì lé wa lọ́wọ́ àbáwọn oore ọ̀fẹ́ lé wa lọ́wọ́ bí a ṣe kó lé àwọn ọmọ àwọn mẹ́ta yìí lọ́wọ́ tẹnìkíní gba tálẹ́ǹtì méjì tó gba márùn-ún tẹnìkan gba méjì tẹnìkan gba ẹnìkan gẹ́gẹ́ bí ipá tó lúkúlùkù ní bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe yọ̀ǹda iṣẹ́ tó ń ṣe yẹn fún ọ iṣẹ́ tó ń ṣe yẹn okòwò tó ń ṣe yẹn ọlọ́run ló yọ̀ǹda ẹ̀ fún ọ ó sì mọ ipa tó ní wípé n tó lè ṣe nìyẹn kò máa fojú wé pé ti iṣẹ́ tí mo ní owó tí mo ní okòwò tí mo ní kéré mo fẹ́ níbi ti Dangote mo fẹ́ níbi ti mo fẹ́ nílé epo mo fẹ́ tó bá ìwọ̀nba tó ní tó bá lè mójútó ipa tó lọ ń fún ipa tó ní tó lè fi sà tó lè fi ṣiṣẹ́ mú ìwúrí àti ògo bá ọlọ́run ìyìn tọ́lọ́run yọ̀ǹda fún ẹnìyẹn ó sì gbúdọ̀ mójútó torí pé tí ò bá sí àmójútó fún irú nǹkan bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ a máa jẹ̀bi ìgbẹ̀yìn ni bẹ́ẹ̀ pẹ̀lú ni wípé a ò gbọdọ̀ gbàgbé láti máa ṣàánú bíbélì wípé ẹni tó bá ṣàánú ó ní yóò rí àánú gbà ẹ má ṣe jẹ́ ká kọ etí ikún sí igbe àbí fún sí igbe ìrànlọ́wọ́ àwọn ẹlòmíràn ntọ́lọ́ máa fi lé wa lọ́wọ́ ẹ jẹ́ ká já sí ìbùkún fún àwọn ẹlòmíràn mo sì gbàgbọ́ pé olúwa yóò ràn wá lọ́wọ́ ìwọ tí ò ń gbọ́ mi ẹ̀bùn tó ṣe pàtàkì jùlọ torí pé ọlọ́run fún ara ẹ̀ kò ṣaláì bìkítà fún wa ó bìkítà fún èmi àti ìwọ ló ṣe pè wá lénìyàn ló ṣe fún wa ní àǹfààní ọjọ́ òní ǹjẹ́ mo fẹ́ pè ọ́ níjà wípé kó o wá ọlọ́run rí pé kó o wá jésù kristi rí ẹni tó ń wá ọ fún ìgbàlọ́ ọkàn rẹ ẹni tó kú fún ọ fún ìgbàlà ọkàn rẹ ẹni tó kú tó sì jíǹde fún ìgbàlà ọkàn rẹ ní eléyìí ni màmá parí ọ̀rọ̀ yìí wípé mo fẹ́ kó mo fẹ́ pè ọ́ níjà wípé ṣàwárí Jésù Kristi tó ń ṣàwárí ẹ báyìí kó kúnlẹ̀ lórí eékún níbikíbi tó wà kó ṣe ọkàn yẹn payá kó wípé kí Jésù Kristi kó máa bọ̀ ní òkun àyà rẹ kó di olúwa àtolùgbàlà rẹ wípé o ti rí ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara rẹ lọ́wọ́ tí ò lè gba ara rẹ là Jésù Kristi parí iṣẹ́ yìí iṣẹ́ tí wo lè ṣe ó ti parí ẹ̀ lórí igi àgbélébù tí ìwọ bá ṣetán láti gba jésù kristi sọ tẹ̀lé mi wípé jésù kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ jésù kristi máa bọ̀ ní òkun àyà mi di olúwa àti olùgbàlà mi bẹ́ẹ̀ ni kò sì kọ mi sínú ìwé yìí mo dúpẹ́ torí pé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín ẹ ìwọ tí ò ń gbọ́ mi tí o bá ti ṣe eléyìí tó ṣe yìí lọ bá olùṣọ́ àgùntàn rẹ níbikíbi tí ó lè wà àbí ilé ìjọsìn tó bá lè rí nítòsí tí wọ́n ti ń ka tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ti ń gba àdúrà lọ sọ fún ìránṣẹ́ Ọlọ́run tó wà níbẹ̀ pé fàyè fún Jésù Kristi lónìí yìí a máa mú ẹ tẹ̀síwájú láti mọ nǹkan tó yẹ kó o ṣe tí o bá fẹ́ béèrè ìmọ̀ràn àbí gbẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.